يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسرون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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته في أقوى الله وبا أبا تي أني سميدي وجوتني tó sì tún fún wa láǹfààní àti eh, kójọpọ̀ nínú mọ́síláṣí alápọ̀lẹ́ láti tẹ̀síwájú nínú tafsiri wa ti ọdún inú oṣù àwẹ̀ kọlọ̀bọ̀ gba ní ẹ̀sìn fún gbogbo wa aya tí wọ́n ká àbáwọn aya méjì tí wọ́n ká fún tẹ̀síwájú ni nípa tọ́lọ̀ bá sọ fún wa nípa àwọn ọmọ náà àtàwọn ọmọ àlìjánà ní tafsiri wa tana aka ọ̀rọ̀ ọlọ́wọ́ tó ní àwọn ọmọ náà wọ́n képa àwọn ọmọ àlìjánà wọ́n mọ̀ tọrọ lọ́wọ́ wọn pé ẹ̀bùn wa lómi mu ẹ̀bùn wa nù tọ́lọ̀ wọn bá ṣe fún yín ní nǹkan àjẹ àbí nǹkan mu àwọn ọmọ àlùjẹ́ náà wà máa dá wọn lóhùn pé nǹkan méjèèjì tẹ tọrọ yìí ọlọ́run ọba ti ṣe léèwọ̀ lórí gbogbo ẹni tó fi lè jẹ́ pé ọkọ̀ tọ́lọ́run ó sì kẹfẹ́ sọ́lọ̀ àwọn eléyìí. àwọn náà làwọn ẹni tó jẹ́ pé wọ́n sọ ẹ̀sìn wọn di nkéré wọ́n sọ ẹ̀sìn wọn di nǹkan yẹ̀yẹ́ ayé tán wọn jẹ nǹkan kan táwọn rò pa wọn ti ní láyé ọtán wọn jẹ ó jẹ ó jẹ pé ẹ̀sìn gan wọ́n sọ di nǹkan yẹ̀yẹ́ ọlọ́ọ̀bá níjọ́ náà á gbàgbé wọn yẹn ní pé sínú náà. báwọn náà ṣe gbàgbé péjọ kan bẹ táwọn pàdé ọlọ àti pé ìyá yọ jẹ wọn látàrí bí wọn ṣe ṣiṣẹ ní wọn lórí pé wọn ń pe ọrọ ọlọrun ọba nírọ wọn ń ṣàríyànjiyàn tí ò nítumọ lórí ọrọ ọlọ. lórí ẹsìn ọlọ. ọlọ́bọ̀ ọba ní kí ọlánú ayá tí wọ́n ká fún wa ní ìsìn ọlọ́bọ̀ wọn ṣàlàyé pé gbogbo ẹni tọkọtọ lọ́wọ́ kò láwìjàre kan gbogbo ohun tí ó lè jẹ́ àwíjàre fún un ọlọ́run ọba ti kọ dínà rẹ̀ látara pé ọlọ́run ọba ara wọn jíṣẹ́ wọn jíṣẹ́ fún ọ̀rọ̀ pé mọ̀ntọ́lọ́run ọba ń fẹ́ kò sí mọ́ nígbà àwọn òjíṣẹ́ bá lọ tíra tọ́lọ́run ọba fáwọn òjíṣẹ́ yìí tíra máa ṣẹ́kù lẹ́yìn wọn ìwọ́tọ̀ ọba bójìṣẹ́ ọba tíra tó gbé wá tí wọ́n sì ti ṣàlàyé rẹ̀ kò sáwìjáre fẹ́ dá kan pé kò ṣètò ọlọ́mọ kò sáwìjáre ọlọ́ọ̀bá ni wọ́lọ́kọ̀dìjì náhùn bí kìtàbí fọ̀sọ̀lọ́wọ́ aláìmìn húdà ọlọ́ọ̀bọ̀bọ̀ alékè ọlá ní dájúdájú àti gbé tíra kan wá fún wọn àmú tíra wá fún wọn lẹ́ẹ̀tọ́ jẹ́ pé nínú tíra ìfọ̀sọ̀láwù a sì àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yẹ́wọ́n ọba sì ròyìn alkùnrání pé kìtàbùn ohkimat ayatuhu tó mọ̀ fún silat ọlọ́ọ̀bá sì àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nítorí ìdí eléyìí ọlọ́ọ̀bá ní dájúdájú àti mú tíra wa yẹn ni pé àwọn òjíṣẹ́ wa fi tíra ṣe wá sí fún wọn. lè tàlàyé rẹ̀ kúnrẹ́rẹ́ lórí pé kí ni tọ́lọ̀ wọn bá ń fẹ́ kí ni tọ́lọ̀ wọn gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀ wọn bá rán ọlọ́wọ́n bá fún wọn ní tíra inú ọlọ́run ni pé yọ́ ọmọ wà lákọọ́lẹ̀ ọlọ́run ọ̀rọ̀ pé ńgbà tó jíṣẹ́ fún wa wá tẹ̀kú ti gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé èbí tíra ọlọ́ọ̀bọ̀ ọba lẹ́yìn gbogbo àwọn òjíṣẹ́ tó wùn rán kánà nasu ummatan wa ìdá fọba àtàláhù nàbí yìí na mubashiri na wa mundiri na wa an zala ma àwọn mọ̀kítà gbogbo àwọn adnabi ọlọ́n tọ́lọ̀wọ̀ bá rán gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ̀wọ̀ bá rán ọlọ́wọ̀ bá sọ tíra kalẹ̀ fún wọn pẹ̀lú òdodo kí wọ́n lè bá máa fi ṣe ìdájọ́ kó lè bá jẹ́wìí òfin nítorí ìdílé èèyàn láwìí lórí àìgbọ́lọ́wọ́n ọba gbọ́ rẹ̀ èèyàn láwùjáre àìsètọ́lọ́wọ́n ọba rẹ̀ torí pé ńgbà táwọn ànẹ́bí jíṣẹ́ gbogbo ànẹ́bí kọ̀ọ̀kan kò sánẹ́bí tó jíṣẹ́ láìní tíra bí èsè tíra ta fún nǹkan fún rẹ̀ yóò fi tíra òjíṣẹ́ tó síwájú rẹ̀ yóò fi jíṣẹ́ fún wọn. ọlọ́ọ̀bá ní fasọ̀lẹ́wọ̀ aláìmìn húdà wà àṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú mọ̀ kó lè bá a máa jẹ́ hudan kó lè bá a máa jẹ́ afinimọ̀nà wà rahmatan kó lè bá a máa jẹ́ ìkẹ́ lè kọ́mi ìmìnú fún àwọn ẹni tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́ tí wọ́n gba tíra náà gbọ́ tí wọ́n gba àwọn òjíṣẹ́ náà gbọ́ tíra náà jẹ́ olùfinimọ̀nà fún wọn bákan náà tíra yóò jẹ́ ntí ọ jẹ́ ìkẹ́ torí pé gbogbo ntọ́lọ̀ ọba bá se lófin tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá mú lò yóò rí kẹ láyé yóò rí kẹ lọ́rùn so nítorí délé fi ran àwọn òjíṣẹ́ rẹ̀ buddha wa rahman wọ́n fi ní mánà gbogbo ẹ̀ tó bá sì tẹ̀lé ti bẹ́nu rẹ̀ náà dájúdájú yóò rí kẹ láyé yóò rí kẹ lọ́rùn ọlọ́ba wa ní hali náà ìlà ntí wọ́n ń dúró dé ntí ó jẹ́ wọ́n tẹ̀lé lànà ọlọ́run gbogbo báwọn òjíṣẹ́ ṣe jíṣẹ́ fún wọn tó gbogbo bí wọ́n ṣe rí ìkà tó nú àwọn tíra òun náà ni pé wọ́n ń dúró dejọ́ tí tàwí ìlà ntí wọ́n sọ pé ọ̀sẹ̀lẹ̀ ńjọ́ ọba ṣẹlẹ̀ káwọn ò rí kí wọ́n rí practical ọlọ́ọ̀bá ní sẹ́ ni wọ́n ń dúró dé ni ìyẹn ni pé ni wọ́n dúró dé ọlọ́ọ̀bá sọ̀rọ̀ ìyà tó wọn fi jà wọn ọmọ náà wọn ò gbá bọ́ wọn ń dúró dejọ́ táwọn bá rí i alábàání ni wọ́n ń dọ́ọ̀lá pété ọgbà àtijọ́ náà mọ̀ mọ̀ hmm. ẹlòmíín náà tí máa ní rẹ̀ lẹ́ ọmọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọmọ sọ fún pé ọlọ́ba ẹ̀já déjọ́ náà tó bá dé tá bá dé gbà bẹ́ẹ̀ náà àmọ̀ àmọ̀ bá ti ṣe sódìgbà ọba ṣẹlẹ̀ ìdí ní tó fi jẹ́ pé abdullahi bin abbas ní pé aliyan guru náà ilá tàwé ìlàwó ayé ọmọ kìyàmà ṣé wọ́n ń dúró de pé tó tá bá dúró ìtọ́lọ̀ ọba ti ní yọ́ ṣẹlẹ̀ yọ́ ṣẹlẹ̀ ìjọ náà làwọn tó fẹ́ gbà ni ó dìbò ọba tẹ̀lẹ̀ ọlọ́ọ̀bọ ọba adékẹ́ọ́lá ni yóò máa ti ta wíìlù ẹnjọ́ tí wọ́n wà tẹ̀lẹ̀ bí ó gbọ́dọ̀ ọba ti sọ̀hún náà tí kèfè rí ó rí ìyá ọlọ́run lójú tí mùnàfíkì ẹ̀dá ó rí ntọ́lọ́run ọba pèsè fóun níyà àti gbogbo ẹni tó sẹ́lọ̀ yẹkóòlù lẹ́dínà nà ṣubú àwọn ẹni tí wọ́n gbàgbé òfin ọlọ́run àwọn ẹni tí wọ́n gbàgbé ní títíra náà kó nú tí wọ́n fi ṣiṣẹ́ wọn tí wọ́n kọ́ pàpọ̀ sí wọn wọ́n á máa sọ pé kọ̀dẹ̀já àtúrúsùlù rabbina bilhaq a òdodo ní tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wa mú wa o ìgbà náà wọ́n máa jẹ̀ka àbámọ̀ ìntà àsẹ́ni ìsì asótisẹ́lẹ̀ asódodo ni ọlọ́bọba àlekè ọlá ni wọ́n á máa sọ pé fàhálànà ní ṣùfàá ǹjẹ́ sáà wa láwọn ẹni tí wọ́n sì pẹ́ wa lónìí torí pé àwọn ọ̀gá ti rí pé ẹni tí wọ́n ń sọ pé rọ́ni tẹ́lẹ̀ yálà wọ́n forí ahọ́n wọn sọ bẹ́ẹ̀ tàbọ́kàn àwọn ohun èè sọ pé rọ́ni tàbí sí ọwọ́ wọn ní túmọ̀ sí pé wọn ọ̀gbá péjọ́ náà ń bọ̀ nígbà wọn bá wá rí lódodo wọn a máa jẹ́rìí pé ah, àsáwọn òjíṣẹ́ ọlọ́run ọba wá sòdodo o ṣùgbọ́n tó kú náà ní pé ní ìsìn fàálànà mi ṣúfà á tá a láwọn olùsìpẹ̀ báyìí fàyẹ́ ṣùpẹ̀ rúlànà kí wọ́n wá sìpẹ̀ wà o wọ́n ń wá tala olùsìpẹ̀ tí wọ́n wá sìpẹ̀ wọ́n jọ náà ṣùgbọ́n sí ìsìpẹ̀ kó sì wọ́n láǹfààní ọlọ́wọ́ bá ní fámátàǹfà òhun ṣàfà àtúnṣe àfihàn ìsìpẹ́ olùsìpẹ̀ kan ò ní ṣe wọ́n láǹfààní ìpẹ́ nìkan ní tí ó lọ bá wọn bẹ̀bẹ̀ ń wájú ọlọ́run kọ́lọ́run ọbọ̀ ọmọ jẹ́ wọ́n ń yà kò sí ìyún mọ́ ṣùgbọ́n wọ́n máa jẹ́ torí nǹkan míì tí wọ́n jọ́sí fún lẹ́yìn ọlọ́run inú tí wọ́n sọ náà ni pé haula ìṣùfà àwọn gbogbo àwọn eléyìí wọ́n ó sì pẹ́ wá wájú ọlọ́run bá a bó fẹ́ jẹ́ ń ni ṣèbáwọn mọ ẹni mímọ́ làwọn. àwọn ó sì pẹ́ wá wájú ọlọ́ lọ́lọ́wọ́ bá sọ ń jọ́ náà ìpè wọ́n máa sọ fún wọn pé àwọn olùsìpẹ́ wá dà sẹ́ẹ̀ni sìpẹ́ wá ni ẹ wá sìpẹ́ wá ọlọ́ba ni kò ní ṣe wá láǹfààní kò sẹ́nìkan olùsìpẹ́ kẹtọ́lọ́wọ́n bọ́ gbà sìpẹ́ rẹ̀ tí ó wà sìpẹ́ wọn. àwọn olùrọ̀dù wọn ni tí ọba sẹ́ni tí ó sìpẹ́ wá kí ló dé ọlọ́wọ́ ọba kí ló dé tó ní dá wa padà lọ́lé ayé. ka padà sáyé kí wọ́n fẹ́ lọ sí láyé na'a àmàlà gẹ́rẹ̀ lẹ́bi kúnnà náà àmà ká lọ mi ìyàtọ̀ sí ń tá gbélé ayé sí àṣẹ̀ntáwà bá pàdé ní ní ń tá gbélé ayé sí tá pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tá a kọ̀ tẹ̀lé òfin ọlọ́run ọlọ́run ọba dákun wọ́n máa bẹ̀bẹ̀ ọlọ́run dáwà padà sílé ayé ká lè bá a ṣiṣẹ́ yàtọ̀ sí ìta àgbélé ayé ṣe o ká ṣiṣẹ́ ní ìyàtọ̀ sí yẹn ni pé ká ṣiṣẹ́ rí kàkà ṣe ẹbí tá àgbélé ayé ṣe ká ṣe ń tọ́lọ̀ ń fẹ́ kàkà iṣẹ́ ẹ̀sẹ̀ tá àgbélé ayé ṣe inú ayà mi ọlọ́ọ̀bá ọba àdékè ọlá ni wàlẹ́ òtẹ́rọ̀ ìdúwókì fún alẹ́ náà ọ ìbáṣe kóòrì ń gbàtọ́lọ̀ wọn bá dá wọn dúró létí iná subhanallah tí wọ́n bá kó àwọn ọmọ aná tí wọ́n ń wo ná báyìí fàkọ́ọ̀lù wọ́n a máa sọ pé yá lẹ́ìtẹ̀nà à égbé wa ò nùrọ̀dù kí ló dé tí wọ́n ní dáwà padà ọlọ́run dáwà padà wà lánàá ká dìbà bí aya ti rọ̀bìnà wọ́n kó na mílẹ̀ nìmí a ní pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ tá a bá patọ́lọ́ bá dáa padà ní ìdàkejì yìí kọ́lù tún fún wa ń chánsì kan sí i a ní pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ a gbàgbọ́ lódodo èyí tá a ṣe tẹ́lẹ̀ àtàṣìṣe ni ń bá àwọn dọ́jọ́ ọlọ́run tó máa rántí ilé ọlọ́bọ̀ ọba àlejò alá ní balbada aláhùn mákànù yóò fúnná ní nkọ́bùn in tí wọ́n fi pamọ́ tẹ́lẹ̀ ti hàn sí ẹ́ ní ìsìn tí wọ́n rò pé kò ní ìṣẹ̀lẹ̀ irọ́ ni wọ́n ti wá rí reality ní ìsìn wọ́n ti fojú ara wọn rí ọlọ́ọ̀bá ni wọ̀lọ̀rúdù làádù lìmọ̀nùhù ánù wọ ináhù lẹ́kàdìbò ọlọ́ọ̀bá ni bá a dá wọn padà lọ lé ayé in tí wọ́n ń se tẹ́lẹ̀ náà wọ́n sì sọ́lọ́wọ́n bá lọ́mọ́ wa lọ́mọ́ wa báwọn bá dá wọn padà sáyé gan wọ́n tún ti gbàgbé in tí wọ́n ń se náà wọ́n tún se irọ́ wọn pa nítorí ìdílé nínú ááyà wọ́n sọ pé táwọn ọ̀bá ṣe ẹ̀rẹ́ ní sì pé àwọn àwọn ọmọ náà wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀ ń gbá wọn bá rí náà tán wọ́n ní ọlọ́run ọba dá wa padà lọ ilé ayé fana amara ọ̀gáyìrà lẹ́dí kún náà náà àmà kálọ̀ ṣiṣẹ́ ìyàtọ̀ sí ń tá gbélé ayé sí tẹ́lẹ̀ ọlọ́ba ní kọ̀dọ̀ kọ́sìrú àǹfọ̀sọ̀hún wọ́n ti pàdánù wọ́n ti pòfó ẹ̀mí ara wọn ìgbà tá a mú wọn wálé ayé tí wọ́n ti gbélé ayé tẹ́lẹ̀ tí wọn ò se ń tọ́lọ̀ wọn bá fẹ́ wọ́n ti pòfó wọ́n ti pàdánù ẹ̀mí ara wọn wọ́n bá láàánú mákànù ẹ̀fẹ̀rù gbogbo ohun tí wọ́n ń parọ́ tí wọ́n rò pé ó lè gbà wọ́n lẹ̀ wájú ọlọ́run wọn ò ní lè gbà wọ́n lẹ̀ mọ́ o èyí tí wọ́n ń sìn lékè èyí tí wọ́n ń fún lẹ́tọ̀ ọlọ́run tí wọ́n rò pé tá a bá déwájú ọlọ́run lágbájọ́ gbà mí lẹ̀ lágbájọ́ ṣe kinní àbí kinní kan báyìí yọ ọ́ lámì yọ ọlọ́run ọlọ́ọ̀bá ní gbogbo ẹ̀wọ̀n ò ní rí máa ń lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn ò rí máa padà sọ fáwọn olùsẹ́bọ wípé ẹ̀yin àti tẹ́ ń jọ́sìn fún jahannam gbogbo yín pátá ẹ̀dọ́mọ náà àti èrè tó ń jọ́sìn fún gbogbo yín ẹ̀ máa lọ́nu délé yìí fi yẹ wá pé àdéhùn ọlọ́run ọba ti ná àdéhùn ọlọ́run ọba tàlìjánná gbogbo ntọ́lọ́run ọba sí ládéhùn òdodo ni o mọ̀jẹ̀ ká ṣe ìtaání ọmọ agbèsè ọlọ́kẹjá débẹ̀nẹ̀ tá a bá débẹ̀ àrí bí ó ṣe rí mọ̀jẹ̀ débẹ̀nẹ̀ tètè gbàgbọ́ ní ìsìn kó tètè sáfún tó yọ sáfún kó tètè sé tó yọ ṣe kọ́lọ̀bọ sàmọ̀nà wa ọlọ́bọ bá rí kí ọlá ní إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرض يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره نعم ألا له الخلق والأمر نعم تبارك الله رب العالمين ọlọ́ọ̀bọ̀ ọba àlejò aláyín ọlọ́ọ̀bọ̀ ọba àlejò alánú ayáì ẹ ń sọ̀rọ̀ ìntòhùn ọlọ́run ọba lòun tọ́ka jọ́sífù inú ọba léè tọ́jẹ́ pé inú gbogbo tí wọ́n ń jọ́sìn fún kò sẹ́ni tó lè sọ pé tóun jọ́sìn fún ló sí àwọn nǹkan wọ̀nyí. ọlọ́bọ̀ bá lè kíọ́lá ní iná rọ̀bọ́kùnmùláhùn lẹ́dí kálàkà sàmáwá ti wà lárù. ọlọ́bọ̀ bá lè kíọ́lá ọba yín òun wọn sánmà àti ilẹ̀. kò sí nǹkan míì inú táwọn èèyàn ń jọ́sìn fún tó tó àbí tí wọ́n tó sọ pé òun sánmà àti ilẹ̀. kí lọ́fà tí ò fi sí torí pé ìjọ wọn bá ti ní tọ́ dá àti ilẹ̀ ní làwọn ń pè lọ́lọ́ a sì sọ fún wọn pé sánmà àti ilẹ̀ tí wọ́n ń bẹ kí n tẹ́ ń pè lọ́lọ́ yìí tó máa bẹ̀ ẹbẹ́kọ̀ sánmà àti ilẹ̀ ti ń bẹ kí n ń pè lọ́lọ́ tó máa bẹ̀ àsìkò tí ò sí kọ́ láàrin ìjọ mẹ́fà láàrin ìjọ mẹ́fà àwọn olùmọ́ni nínú àwọn olùmọ́ tí wọ́n ṣe ń ṣe bat wọ́n ní pé gẹ́gẹ́ bá a ṣe pé agbára agbára àṣẹ bọ́ bá fẹ́ dá ń tójú sánmà àti lọ láàrin kún ti parí iṣẹ́ rẹ̀ ẹ̀bẹ́kọ̀ ṣùgbọ́n lòun ọba dá láàrin ìjọ mẹ́fà àtàwọn tó wà nù rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sàlàyé pé jọ́kọ̀ kan tọ́lọ̀ wọn bá dání ṣùgbọ́n àwọn afárá dì sí ṣe fanfa lórí ìfẹsẹ̀rinlẹ̀ rẹ̀ ní òní jẹ́ káwùlẹ̀ mọ́láǹkà ṣùgbọ́n lọ́wọ́ bá dá sánmà àti tó wà nù rẹ̀ láàrin ìjọ mẹ́fà kì í sí pọ́lọ̀ wọn bò lè dá láàrin kún fọyọ̀ kún ìdí ìtawọ̀ olùmọ́ fi sọ pé inú ikima táàrí ń bẹ̀ òun náà ni pé gbogbo nǹkan èèyàn máa ṣe létòlétò ni ọlọ́ọ̀bá fẹ́ ká kọ́ ẹ̀kọ́ lábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ndu àkọ́kọ́ njọ́ ọlọ́run bá ndu njọ́ ẹ̀kejì ó ndu báyìí njọ́ ẹ̀kẹtì kó lè àwọn ẹ̀dá rẹ̀ lẹ́kọ̀ọ́ pé kọ́ńkálukú wọn máa nǹkan nǹkan rẹ̀ ní kí létò létò létò létò kì í lè dá gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan kì í sí tẹ́tí láàrin ìjọ mẹ́fà ọ̀hún ijọ kọọkan iru kọọkan ti ní twenty four hours tàbí ìjọ nínú òsìrò tọ́lọ́m bọ́lọ́m bá ti sọ pé wà ka alfi sanati bí mọ́ta odò ìjọ kan lọ́dọ̀ ọlọ́run ọba bí ọdún ni ọdún ìníjọ́ kan lọ́dọ̀ ọlọ́ eléèlò tí káwọn olùmọ̀ sọ pé abákanú àwọn olùmọ̀ sọ pé ah ìgbà ọlọ́ọ̀ ń bá wa wí ni irú ń tá a mọ̀ lọ́jọ́ kan náà iná fi sọ̀rọ̀ àwọn kan egberun ẹgbẹ̀rún kan ti wa lọ́jọ́ kan lọ́dọ̀ ọlọ́ọ̀ lẹ́sìn tá a bá mútùmí pẹ̀lú pé dá sánmà àti ilẹ̀ àti tó kónu nínú ọjọ́ mẹ́fà yọ ọmọ túmọ̀ sí ni o six thousand years ẹgbẹ̀rún mẹ́fà ọdún lọ́lọ́run fi gbogbo ẹ̀ yíyọ ìbàjẹ́ ọlọ́bọba àlékè ọlá kì í ṣe pé kò lè dá sánmà àti ilẹ̀ ní n kéré sí gbogbo ohun tá à ń ṣe bó ńgbọ́ ọlọ́wọ́ bá dá sánmà àti ilẹ̀ tán ọlọ́wọ́ bá wá dọ́gba lórí àrṣì rẹ̀ àwọn aya kùránì pọ̀ tí ń tọ́ka sí kọ́lọ́wọ́ dọ́gba stawa ọlọ́wọ́ wọn náà ni arrahman ọba oníkẹ ọdọ́gba lórí àrṣì rẹ̀ àrṣì ò ní àgọ́ àgọ́ ọlá eh, láàárọ̀ ìmọ̀gbẹ́nìkan sọ́sáré wọ́n pé àwọn ẹnìkan mọ̀ sọ pọ́lọ̀ ọba jókòó lórí àlàáfì ọlọ́wọ́ bọ̀ sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ parọ́ ọmọ náà ní tọ́lọ̀wọ́ bá wí ni pé òun dọ́gba lórí àlàáfì òun bóò ló ṣe wá dọ́gba ọlọ́wọ́ nìkan lọ́mọ lẹ́yìn tó fi jẹ́ pé ọ̀rọ̀ tó gbajúmọ̀ inú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ ìmáàmù malik nígbà tí ìmáàmù malik ń ṣe wá sí mọ́síláṣí ọwọ́ aka ọ̀rọ̀ ọlọ́wọ́ bá pé arahmanu alẹ́ àrṣìṣ ọlọ́wọ́ bọ́ ọba àlekè ọlá tí jẹ́ arahman ọdọgba lórí alárṣì rẹ̀ ilẹ̀ nìkan wá bí ẹwọ́n máa ń bá ilé kìlérí pé yá ìmàmú ní rẹ̀ imam kaifastawa bóò lọ́lọ́wọ́ bá ṣe dọ́gba mo fẹ́ kọ́ explain fún mi bẹ́ẹ̀ kọ́ demonstrate ẹ̀ fún mi kí ẹ imam malik ni alistiwa maalum tá a bá ní nǹkan dọ́gba ọ̀sẹ̀ ní normal language ordinary language gbogbo wa láàmú. Walikai majhul ṣùgbọ́n bó o ní ọlọ́run wọn bá ṣe dọ́gba ilé kò sẹ́ tọ́mọ̀ kò sẹ́ tọ́mọ̀ nù wa ṣùgbọ́n wọn ìmánu bí i wájì ká gbàgbọ́ pọ́lọ̀ wọn bá dọ́gba lórí àríṣì rẹ̀ ọ̀ràn àyàn lọ́jẹ́ torí kí ni torí pọ́lọ̀ ọba lọ́sọ bẹ́ẹ̀ bó ní alọ́lọ́ ò sọ fún wa pé bóun ṣe dọ́gba ni ọkọ̀ sọ fún òun dọ́gba lórí ọ̀ràn yẹn lórí wa kágbà ọwọ́ àánú pa àgbà ìmánu bìlẹ̀gáì ń táàrí kágbàgbọ́ ọwọ́ ni wọ́n ìmánu bí iwájú bọ̀ sọ àlọ́ àánú bìdà ká máa béèrè pé bóun ni ọlọ́run ọba ṣe dọ́gba ká máa fẹ́ mọ̀ pé bóun ni ó ní àdádálẹ̀ béèrè lélẹ̀ kí ló ní tó fi já àdádálẹ̀ àwọn sàhábà tí wọ́n wà ń bẹ́ tọ́lọ́wọ́ bá fi sọ àyà ìkàlẹ̀ pé arahmanu alàlàṣì sáwà wọ́n ní wọ́n mà tí wọ́n ti ń jẹ́ kí nǹkan ọ̀dọ́gba àmọ́ wọ́n mọ̀ anábì lérí pé bóòlù torí pé wọ́n gbàgbọ́ yé ẹ̀sìn wọ́n sì gbà pé ọlọ́run ọba lẹ́yìn sàkàmìtì ìṣẹ́yì ọwọ́ sẹ́lẹ̀ ìrìnbọ́sì kò sí nǹkan kan tó jọlọ tó fara jọlọ ìgbẹ́ nǹkan kan nítorí bíi tọ́lọ̀ nítorí délé bóòlù àti wá lọ́dọ́gba rẹ̀ lórí àlàárì ọjọ́ ti èèyàn àbọ̀jọ̀tọ̀ kan náà àwọn ẹ̀dá rẹ̀ abadan àwọn sàábò wulẹ̀ béèrè tó ní wọ́n ti wọ́n pé bó ṣe tọ́ sọ́lọ̀ ni ọlọ́run ọba dọ́gba lórí àlárṣì rẹ̀ bó ṣe tọ́ sí ọlọ́run ọba ọlọ́run ọba àníkí ọlá ní yóò ṣe lẹ́lẹ̀ nàá ì máa fi alẹ́ ọ̀sán a máa fi bo alẹ́ a máa fi alẹ́ bo ọ̀sán inú ìjọba ọlọ́run tọ́sán bá dé bọ́sàn ti ń bọ̀ lálẹ́ ọbẹ̀rẹ̀ sí pòórá balẹ̀ ń bá ń bọ̀ ọ̀sán náà ọbẹ̀rẹ̀ sí kí ni o ọ̀sán náà ọbẹ̀rẹ̀ sí pòórá yẹtùlóbòhù hàtíìsàn tí ọ̀sán bá ń bọ̀ tí ń lé òru bọ̀ tí ọ̀sán bá ń bọ̀ tí ń lé òru tí ń lé alẹ́ bọ̀ alẹ́ ó sì máa sálọ hàtíìsàn àìsàrí àn nígbà tí ń sáré bọ̀ lọ́lọ́bọ̀ ọba àdékẹ́ ọlá sọ fún wa nùsọ́rọ̀ ti yà sí pé wàá yẹ tó lẹ́hùn lẹ́yìnlú násìlọ́kùn mi hùn náà fẹ́ìdá wọn mùsùlùmùn ọlọ́run ọba ní àmì ọlọ́run ọba ní pé ayatollahu lẹ́yìn alẹ́ tẹ̀ torí inú rẹ̀ násìlọ́kùn náà inú òru láti fa ọ̀sán yọ tọ́lọ̀wọ̀n wọn bá yọ ọ̀sán kó ní òru ẹ̀rì tó kúkú okun kò sí malẹ́mọ̀ bákan náà wọ́n ṣẹ́mṣù tẹ́jìrì lè mustaqarri láà ẹ̀rí oòrùn ìlọ́bọ́lọ̀ wọn bá ti ṣètò rẹ̀ zálíkà tàkìdérò àbí network rẹ fail kò sínú sí ọlọ́run rí láti gbọ ọlọ́run ti dáa ọlọ́run pàfẹ́tì rẹ̀ ni nǹkan míì kan lè dí àwa lójú ká mọ̀ kìí ṣe affected fún rò pé kìí ṣe wa lọwọ ká ti yá rí torí àwọn sábàbí mi pé lílọ rẹ. kò sásìkò kan pọ́ láksidẹ́ntì kò sásìkò kan pẹ́ nẹ́tíwọ́kì rẹ̀ fẹ́ẹ̀lì rí ọlọ́ọ̀bọ̀ bá lè kí ọlá ní والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم òṣùpá abẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ bí bí ṣe bẹ̀rẹ̀ ẹ̀rì tí ọ̀rọ̀ ayọ̀ ní tíntín abẹ́ẹ̀kọ̀ tó sọ ọyọ̀ yọ bẹ̀rẹ̀ sí tóbi yọ bẹ̀rẹ̀ sí tóbi yọ bẹ̀rẹ̀ sí tóbi títí tí ó fi gba gbogbo lẹ̀ tó bá yẹ yóò sì tún bẹ̀rẹ̀ sí kéré yóò bẹ̀rẹ̀ sí kéré yóò sì padà sí bó ṣe bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ tó fi parí ọ̀dọ̀ bá láwà la ṣe bẹ́ẹ̀ ó wá ní lẹ́ṣẹ̀mùsù yẹn bá gẹ̀lá àǹtòdìrí kàlùkọ́mà òòrùn ń lọ òṣùpá ń bọ̀ òòrùn lọ òṣùpá náà ń ṣe tiẹ̀ òòrùn ò lè kọlu òṣùpá láíláí òṣùpá ò lè kọlu òòrùn láíláí òòrùn ò lè lọ ipò lé òṣùpá bá sẹ́pẹ́ tó rùn bá ti lọ ìlòsùpó tó jáde kò sí kan tí bá kan òṣùpá ò ní bá òrùn òrùn ò ní bá òṣùpá nínú ṣíṣe ọlọ́ọ̀ni ọlọ́ọ̀bá ni wọ̀kúlù fi fàlẹ̀kí yẹ́sùbàhùnà gbogbo ẹ̀ inú òfurufú wọn ti lọ tí wọ́n bọ̀ inú òfurufú wọn ti ṣe kí ni o ni wọ́n ti ń lọ tí wọ́n ń bọ̀ kìí ṣe pá àmọ́ ẹ̀dá kan dúró pé a pín ní ilé ìmọ̀lẹ̀ kó lè bá àmọ́ kọlù títí lágbádá láà bọ́lọ̀ bá ti ṣètò rẹ̀ náà ní bí ó sì ṣe máa lọ náà gbogbo ilé ètò kẹ́dọ̀ ọmọ pé ọlọ́run ọbọ̀ kan ṣoṣo ni gbogbo ilé ètò kẹ́dọ̀ ọmọ pé ọlọ́run ọba nìkan lọ́tọ́ká jọ́sí fún gbogbo ohun tí ẹnìkan ń pè lọ́lọ́run àbí táwọn ẹlòmíín jọ́sí fún yàtọ̀ sọ́lọ̀ kò sẹ́ni tó lè fọwọ́ sọ́yà kó lòó ṣe gbogbo sẹ́yìn ọlọ́ọ̀bọ̀ ọba àlékè ọlọ́ọ̀ nìkan ni lọ́lọ́ọ̀bá ń sọ fún wa ń bi pé yóò ṣe lẹ́lẹ̀ nàhárọ̀ yẹ tó lóbo wo àfihàn wà ṣẹ́mṣẹ́ wà kọ́mọ̀r àtòsùpá ọlọ́ọ̀ ọba lọ́ dá wọn nù júmọ́ àtàwọn ìràwọ̀ gbogbo ẹ̀ pátá ọlọ́ọ̀ ọba lọ́ dá wọn musakharati bi amri gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run wọn bá tẹ̀rí wọn bá pẹ̀lú àṣẹ rẹ̀ bọ́lọ̀ ọba bá ti wù ú ní í ṣe wọ́n sí ìjọba ọlọ́run ọba ń bẹ lórí wọn èyí tó bá wù ọlọ́run ọba ní fi wọ́n ṣe ọlọ́bọ̀ ọba àlejò ọlá ní aláàlẹ́wòl kọ́lùkù wà lámà ẹ̀yà tẹ́tí ẹ gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí pátánù ti jẹ́dọ̀ ọlọ́run gbogbo tọ́lọ́run ọba dá ọlọ́run ọba ló lágbára lórí wọn òun ló dá wọn òun ló ní wọn òun ló nípò lórí wọn wàl amúrù ọlọ́run ọba ló sì ní bọ́bá sì wọ́n ní fi wọ́n sí wọ́n ní àlùmọ́lùkù ọ̀tẹ̀sọ́rò ọlọ́run ọba ló ní ìtọ́ba sì wú ọlọ́run ọba ní fi wọ́n sí. tabarakallahu rabbul alamin mímọ́ fún ọlọ́run ọba gbogbo ẹ̀dá àlàálẹ́ní gbogbo tó yàtọ̀ sọ́lọ̀ gẹ́gẹ́ bá fò ní ṣolú sàlásà ṣe tù simple definition tó lè fún pé gbogbo ayé ọ̀nà ni tó yàtọ̀ sọ́lọ̀ gbogbo ẹ̀dọ́ lọ́nà ìdí ní táwọn olùmọ́ láwọn apá yorùbá máa fi tú àlàálẹ́ní ní kí ni o gbogbo ẹ̀dá alhamdulilayi rọ́bìlì alẹ́mí ni wọ́n ni adúpẹ́ fọ́lọ́ ọba ọba kí ni gbogbo tó bá ilé ti yàtọ̀ sọ́lọ́ ọlọ́ọ̀bù òun nìkan ni gbogbo nǹkan yòókù àlẹ́mí ni gbogbo nǹkan yòókù tó lọ́wọ́ bá dá ni mímọ́ fún ọlọ́wọ́ bá náà sọ́lọ́ ọba yìí lọ́tọ́ kájọ́sìn fún ọlọ́wọ́ ọba yìí lọ́tọ́ kápàlámọ̀ rí wa dé lọ kò sẹ́nìkan tó lágbára rẹ̀ ìdí ni tọ́lọ́ bá fi sọ pé náà. ادعوا ربكم تضرعا وخفية نعم إنه لا يحب المعتدين ọlọ́ọ̀bọ̀ ọba àlejò ọ̀la ní udùrú rọ́bàkùn ẹ máa bẹ lọ́hùn ọba yín torí pé ìjọsìn ni bíbẹ lọ́hùn àdúrà ìjọsìn ni àdúrà wọ̀lẹ̀ ìbáàdà àdúrà tẹ̀wọ̀n ìjọsìn ni ọlọ́run ọba ní ẹ máa jọ́sìn fún ọlọ́run ọba yín látara pé ẹ máa tọrọ lọ́wọ́ rẹ̀ àdúrà ká tọrọ lọ́dọ̀ gẹ́gẹ́ bá a ṣe sọ pé ìjọsìn ni ìbáàdà ni ìdí ní táwọn olùmọ́ fi máa pín àdúà sóríṣì méjì a ní tí wọ́n pè ní dùáù ìbáadá àti dùáù masala àdúà táàtì kò sí ọlọ́run fún mi nírú fún mi níyọ̀nbẹ́ à ń kàn fi ń sin lọ́nà wọ́n sì subhanallah àdúà náà ni alhamdulillah wàlá ìlàhà ìlàlá wàlá aláhù akbar gbogbo eléhùn fi ń sin lọ́nà kò sí ọlọ́run bá fún mi nírú fún mi níyọ̀nbẹ́ du'a ibada ani du'a mas'ala adu'a ta ma toro pe olohun se bayi fun mi olohun ba se bayi fun mi ba se bayi fun mi eyin yo je mejeji an fin belon olohun bo ba le ni eh, ka si ma belon jama inu tolohun oba pe ni ko ma toro lodo olohun ki poju mo rò pé sọ́dọ̀ bò ní sọ́pá ṣe jù mí pọ̀ jù báyìí mo tọrọ lánàá ó fún mi mo tún tọrọ lónìí ó fún mi mo tún ronú pé ń tọrọ lọ́la kò sínú tọ́lọ̀ ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ni tọ́ ọba tọrọ lónìí tó fún ọ lọ́la tọ́ tọrọ dọ́dọ́ tán láyọ́ bẹ̀rẹ̀ tí wọ́n pe àti wọ́n nìkan ni àfọ olórin ni allahu adama hina alu ta ọba pa ọlọ́run ọba ti tọ́ ọmọ bẹ ọlọ́run ọlọ́run sì bínú sí ọ ọba máa bẹ lọ́ọ̀ ọlọ́run ṣe báyìí fún mi ṣe báyìí fún mi ṣe báyìí fún mi àdídù àwọ̀ ìbáadà subhana allah tí ìbá ṣe lé ọlọ́run sì sí ọ. ṣùgbọ́n ọ̀bùnẹ́yà adam ọmọ Adamu yus ńgbà tó ń bá ń tọrọ lọ́wọ́ rẹ̀ ní tó ń bá

zannoni fún wa inú tó bẹ́lọ̀ láìláha ilá an ta subhanaka inni kuntu minal zalimin annabi ọlọ́n nífa ọkọ̀kọ́ rẹ̀ rẹ̀ ńlẹ̀ ọkọ̀kọ́ yìn ọlọ́n náà ọlọ́lọ́n ọba kò sí in tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí di ọlọ́n ọba ọ̀kan ṣoṣo láìláha an subhanaka ó ní mímọ́ fún òrí ọlọ́n inni kuntu minal zalimin

ìlódì ló fi jẹ́ pé àwọn olùmọ́sọpọ̀ wà nù ẹ̀kọ́ tó yẹ kárí lára ẹni tó fẹ́ sàdúà kọ́mọ̀jọra rẹ̀ lójú kọ́mọ̀jọra rẹ̀ lójú torí ẹlòmí tí wọ́n pé ó ní bóun ó sì fi ọlọ́run ọlọ́run bò ní ọ́pṣìn àfikọ́dọ̀ òun lò wọ́n kú máa sọ pé wà láàyè ọlọ́run gbọ́dọ̀ dá wa lóhùn ẹ̀dá rọ́lọ̀ fi ọmọ akọ́dàrú láhà àpàkàdé fún òfin ọlọ́run ọba nípò rẹ̀ ọba sọ ń bì tàdọ́rù àn ẹ máa ẹ ń lẹ́yìn tí ẹ rẹ ra yín lẹ̀ ipò kankan wà kófìà ẹ sì máa ọba yín ní ìsìláàmù ẹ̀sìn abáfẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run kó gbogbo ẹ̀dá gbọ́dọ̀ máa ń tà ń tọrọ kò sínú tiwa bọ́ ọ wà nù yàrá rẹ̀ wọ nìkan tó sì ń sọ fọlọ̀ bọ́yẹ̀ ń tó jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyàwó rẹ̀ tó sùn lórí bẹ́ẹ̀dì kan ò gbọ́ eléyìí kò ní ní kọ́lọ̀ ọ̀bọ ọmọ jẹ́ pé rẹ̀ bá ìlà afẹ́ nítorí kan nẹ́bí sọlọ́láhùn àlẹ́ ìwọ̀sálàmù. gẹ́gẹ́ bó ṣe wá ní musa al-ashari inú sahil a ti muslim àwọn èèyàn kírun ah, wọ́n ń sàdúrà wọ́n wọn sókè ọlọ́ọ̀ba ṣe fún mi ah, ọlọ́ọ̀ba sàánú mi ọlọ́ọ̀ba ṣe báyìí sibai islam anabi sallallahu alaihi wasallam bá jáde anabi arbi'u arbi'u ayyuhan nas pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀dú òyìn kú ẹ̀yìn ó ní fa لا تدعون àsánmà wàlá ghaiba ọlọ́run bá tẹ́ ń pé kìí sódì kìí sì sọba tó jẹ́ pé kọ̀mọ́ pẹ́ wà kìí sí ọlọ́run bá tó wà absent níbi tẹ́ wà kọ̀wà absent ọlọ́run bá tẹ́ ń pé fẹ́ndàkùn tàdùrúnà sàmíyàn kàríba ọba tẹ́ ń pé ọba tí gbọ́ ni ọba tó súnmọ́ yìí ni àbúrò adìgbòdìgbà wọn bá gbóhùn sókè tí gbogbo mọ́síláṣí mọ̀ pé ní tí mò ń bẹ́ lọ ni lára ẹlẹ́wọ̀n sínú ìjọsìn bákan náà àwọn olùmọ́ni bó ṣe àdúà ta pè lórí sí alákọ̀ọ́kọ́ duwarin ìbádàn Allah alhamdulillah wàlá ilá ilá Allah akbar rẹta bá fẹ́ ṣe èyí tó dáa jù ó náà ní kọ́ ọmọ ṣe nǹkan rẹ̀ ń pò ń kẹ́lẹ́ torí kí síárì mi ó lè ba a mọ́ wọ̀ àyàfi láwọn ààyè tẹ́rì fi yé wa pé afẹ́ká gbóǹsókè ń bẹ̀ anabi kò ṣe subhanallah alhamdulilayi ṣe stigfar ó ní bó ti ṣe ọlọ́run ọbọ̀ ọ̀ràn anabi pé kọ́kàn wa sọ fún wa bá ti ṣe lásán ọ̀pọ̀ rẹ̀ anabi ṣe practically tẹ́mi bá ń pé bó ti yẹ ká mi náà títọ́ náà sọ púpọ̀ tí ẹ ká sé ní èmi náà fún nítumọ̀ èyí tí ó wà alájà ní pé bóòlù ànẹ́bì ti ṣe tiẹ̀ ẹ̀rẹ́kọ̀ báwo lànẹ́bì sọ́lá àlẹ́ òṣèlú ti ṣe tiẹ̀ èyí tí ó parí ìjà nù ìlà àwọn apá sunna gidi ni sunna pé sórí sí méjì àbí mẹ́ta ní sunna fìlíyà kọ̀wìlíyà àti tàkàríríyà sunna tá nàbì sọ lọ́rọ̀ sunna tá nàbì sẹlẹ́sẹ́ sunna tí wọ́n ṣe wájú ànẹ́bì kó o tó lè gbàgbọ́ yé gbogbo ẹ̀ ọgọ́dọ̀ mọ́ kó gbogbo ẹ̀ mọ́ra wọn tó ọba mú kan lásán pé súnà kọ̀wúlíyà tá nàbí sọ nìkan ìlọ́wọ́ àrùn pé bó ti wà nù àdìsí ni pé ah, bó ti wà nù àdìsí bí wọ́n ṣe tu dé bí wọ́n ṣe tu lọ fẹ́ mu tọ́ba ní àhàn ah, kí ẹsẹ̀ bẹ́ẹ̀ mo ṣe tó ní kótó ànábì ṣe ń ṣe àbí ò ṣe ń ṣe sáwọn sàábì rẹ̀ ṣe àbí ò ṣe ètò ọ̀wà aládàánu ànábì ọ̀sà sì sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kọ́kàn bá afẹ́fẹ́ lọ ọ sọ̀rọ̀ ni yálà kọjá kò ń ṣe àbáwọn ẹni tí wọ́n wájú rẹ̀ ṣe bó làwọn ti wá ṣe tiwọn nítorí ìdílé ọlọ́ọ̀bá ni ká pe òun ọlọ́run ọba tàbọ̀rù àn wà kó fìyà ká pe ọlọ́run ọba lẹ́yìn tó rẹra rẹ̀ ńlẹ̀ lẹ́yìn sì pe ọlọ́run ọba rẹ̀ nípò ńkẹ́lẹ́ láì sí kó gbóhùn sókè wọ́n gba ẹ̀gbà ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ ọ̀kan àwọn aṣíwájú alhassan ní sọ báyìí pé inú wà máa yẹ ṣòro bí hinas ó nínú wẹ́rẹ̀ rẹ̀ tó jẹ́ pé ọ ha alkùránì máa ka alkùránì gbogbo àmọ́ wà láì kò sẹ́ńtọ́ mọ́ wà ń kánà rọ́júlú lápàdùfọ́kù alfíkà alkàfí wà máa yẹ ṣòro bí hinas ó nínú wẹ́rẹ̀ rẹ̀ tó ní àgbóyé ẹ̀sìn tọ́lọ̀ ọba fún nímọ̀ lágbóyé ẹ̀sìn ṣùgbọ́n kò sẹ̀sẹ̀ńtọ́ mọ̀ wà ń kánà الرجل لا يصلي الصلاة الطويلة في بيته wà ìndàhù zuwar wà máa yẹ ṣòro nàbí yìí wọn kọ́dà nù wa inú àwọn ẹni ọlọ́run ẹ̀rẹ̀ tó jẹ́ pé yóò yàn náà fílà tí ó pọ̀ ó láwọn àlejò nínú ilé rẹ̀ ṣùgbọ́n wọn ò ní mọ̀ pé yàn náà fílà níbi tí ń ṣe láàrin ìdí àtọ́lọ́ sí wọ́n ní wàlọ́kọ̀ àtọ́rọ́kìnà kọ́ọ̀mọ̀n ó ní abáwọn ọjọ́ kan inú àwọn sàbí ànàbí ma kana ala al-ardi min amalin yaqdiruna an ya'maluhu fi sirri fayakununa alaniyatan abadan fayakuna alaniyatan abadan wọ́n ní abáwọn àjọ kan wọ́n tó jẹ́ pé kò síṣẹ́ eré tí wọ́n lágbára àti ṣe ní kọ̀rọ̀ tí wọ́n ṣe ń gbangbari tí wọ́n lágbára àti ṣe ń kọ̀rọ̀ tí ò ṣe ń tí ó mọ̀ tí wọ́n ṣe ń gbangbari wọ́n ní wàlàpàdé kánà mùsùlùmí náà yẹ̀ tìtẹ̀ ìdúró náà fi dùá ó là bá nú àwọn inú àwọn àwọn ẹni ọlọ́yìn tí wọ́n máa ń se àdúrà ní gidi wà máa yusmaru lahum sọ́wùtún kò sẹ́ni tí ó lóun gbóhùn wọn rí níbi tí wọ́n ti ń sàdúrà kò sẹ́ni tí ó lóun rí níbi tí wọ́n ti ń sàdúrà ni in kana illa hamsan bainahum wa baina rabbihim àfi kí wọ́n máa rọra yọ́rọ̀ sọ nípò kẹ́lẹ́ láàrin wọn àtọ́lọ́wọ́n bá wọn láàrin wọn àtọ́lọ́wọ́n bá wọn bí wọ́n ti ẹni rere ṣe ṣe nù ó ní wàdálíkà annallaha ta ya kó ló nítorí pọ́lọ̀ ọba ń sọ báyìí pé ó dùn ún rọ́bà kùn tàbọ̀rù ànúwà kó fìyà ni a máa pe òun rẹ̀ ńlẹ̀ ẹ máa pe òun lẹ́ńtọ́ rẹ ra rẹ̀ ńlẹ̀ ẹ sì máa pe ọlọ́run ọba yín ní kọ̀rọ̀ ṣe ọba si sọ fún gbogbo èèyàn pọ̀ ńbẹ́ lọ kọlọ́ọ̀bù tó gbàdúrà rẹ̀ ọlọ́ọ̀bù ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀bù ọba ní kí ọláwa ní láyò ọba àlejò ọlá ọ̀fẹ́ àwọn ẹni tí wọ́n kọjá abdullahi bin abbas ní tí wọ́n yẹ kọjá ẹnu ààlà fi dùá ìwà fi rẹ́rì wọn kì í kọjá ẹnu ààlà níbi wọ́n ti ń sàdúà àbí níbi nǹkan míì níbi wọ́n ti ń sàdúà kọ́ ọ máa tọrọ tí wọn náà máa pọ́ lọ́wọ́ bá lóhùn ti síìlì rẹ̀ ìdí ni ìfà abu méjìlẹ̀ sọ pé ìdúmọ̀ wàlá tààtàdù àbí iná wùlá ìhìbùl mọ̀tẹ́dẹ́nu àlùmọ̀tẹ́dún

ẹni tí bá tún tọrọ bẹ́ẹ̀ kọjá ẹnu àlà ọ̀kan nù àwọn sàábà nabi sallallahu alayhi wa sallam abdullahi bin muhaffal gẹ́gẹ́ bó ṣe wà nù sunan abu dawud àti ibnu maja ọgbọ́tọ́ ọmọ rẹ̀ ń sàdúà ẹgbọ́ntọ́ ọmọ rẹ̀ ń wí allahumma ó ní ìrí ọlọ́run ọba mi o inni as'alukal qasral abdiyat an yaminil ní ọlọ́run mọ́ ń tọrọ ààfin funfun kan lápọ̀ ọ̀tún àlìjánná ń gbà mọ́ bá wọ̀bẹ̀ tí wọ́n bá wá àlìjánná mọ́ ń tọrọ ààfin funfun kan lábẹ́ lápọ̀ ọ̀tún inú àlìjánná fàkọ́lá abdullahi bin mughaffal bá ní فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أني تري مبوتا النبي صلى الله عليه وسلم صبايك بي يكون قوم يعتدون في الدعاء والطهور àwọn àjọ kan padà wá lẹ́yìn ọ̀rẹ́yìn tí wọ́n mọ̀ kọjá ẹnu àlá ń bí àdúà tí wọ́n mọ̀ kọjá ẹnu àlá ń bí àdúà tí ẹ bá débi táwọn ẹlòmíì tí wọ́n ń pera ti ń sàdúà ẹ̀ sì bomi jẹ lójú pé sáwọn eléyìí ṣe gbàgbọ́ yẹ̀ ẹ̀sìn rárá tí wọ́n gbàgbọ́ yẹ̀ ẹ̀sìn kò sọ́lọ́kọ̀ ọ̀jọ̀ kan tí wọ́n dánwò bí pé wọ́n ń sàdúà náà ni báyìí mo ṣàlàyé fún wa rí àdúà tí wọ́n ní wọ́n kẹ́sẹ̀ kan òkè kí wọ́n mọ tẹ́wọ́ sókè ní oòrùn ilẹ̀ yorùbá fa nígbà mo fi ń sàwọ̀ àwọn ẹni a rán lọ àkànlẹ̀ àwọn ọmọ kaduna kan wà ní ọmọ haúsá ni wọ́n ní ah, ah. àmì èrò ni káì onílò àwọn èèyàn yìí ní àgbà mo ní kí ló dé oníbi táwọn lọ ti wo lọ wá afẹ́kọ́ mka secretary àtàní wọn lọ gba fíṣẹ́ bìí láì lọ́dọ̀ àwọn ìjọ tó wọ́n á fún wọn lápọ̀ntìmẹ́ntì nìkan ní káì onígbà tó ń débi òun fẹ́ lè bẹ̀rẹ̀ kejì pé ṣé mùsùlùmí náà làwọn ilé dédé gba àwọn sàdó àwọn tí wọ́n kẹ́tì òkè atóbi àtọkìn ni wọ́n gbà wọn ọ̀gbà ọgbọ́n ni ńgbọ̀ jẹ́ pé wọ́n ti gbé sáwọn èèyàn lọ́kàn pé tó ọba ṣe wàhálà fá níwájú ọlọ́run ò ní rí tó ń fẹ́ kí èsì ṣe bẹ́ẹ̀ wà láì ntí ń lè gbàgbé ntí ń lè gbàgbé ní skul tí mo ti serve section lè jẹ́ òun irú àwọn afárá àtàjọ wà ní staff room wọ́n máa ṣe irú jálá ìgbà á dé ń jọ monday láàárọ̀ wọ́n wá ń ròyìn nǹkan tó ṣẹlẹ̀ lánàá wọ́n sọ ń sọ yẹyẹ ni o irú àwọn irú àwọn alájà alájò olówó wọ́n sáwà ní kíníkan kíníkan ló mú wọn àbá àsàdúà ẹnu ara wọn wọ́n fi sọ dáwọn sí kí wọ́n ṣe wọ́n láwọn ní kọ́ wọ́sọ funfun ó sì wọ́sọ funfun láàárọ̀ láàrin pálọ̀ rẹ̀ bí nǹkan gidi wọ́n ni ó clear gbogbo pálọ̀ wáyé eh, wàhálà ó sá clear olówó jìdí ni wọ́n láwá àwọn ni ó kúnlẹ̀ kọ́fọ́ kúnlẹ̀ méjèèjì kúnlẹ̀ láàrin pálọ̀ léètọ́ jẹ́ pé gan kíkúnlẹ̀ arínú àwọn àpáàtì wọn ni ọ̀dà kọ́dàpọ̀ ọmọ pọ́níṣì ọmọ torí fífi okún méjèèjì kúnlẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ṣe sọ pé àgbẹ̀ àwọn ọmọ náà jókòó tó mọ̀ lẹ́nu ìdọ̀rọ̀nàhùn haúlẹ̀ jahannama jìtìyà kúkúnlẹ̀ láni wọn kúnlẹ̀ tí wọ́n rọ̀ kiri kaná jahannama ẹlẹ́yìn by the way wọ́n bá sáré òkunlẹ̀ kẹsẹ̀ bí ọmọ ń lọ wọ́n á ní àwọn kó irú àwọn kòránì aláwọ̀ tí wọ́n máa fa ọwọ́ wíwọ́n tẹ́ mọ̀ rò pé wọ́n láwọn arù méje àwọn á ní gbé méje lù lórí wọ́n láwọn àwọn àrọ̀ kiri kalẹ̀ àwọn ń sàdó àwọn ń fa tẹ̀síbà wọ́n ń fa wọ́n láfi gbàtàrí kọ́ láàgùn dáadáa tọ́láàgùn tọ́láàgùn tọ́láàgùn ìgbà náà wọ́n tó parí àdúrà mọ́ ní kílẹ̀ géèmì bẹ́ wọn afẹ́ ah, ìgbọ́dọ̀ gbọ́yé tó fún wa torí bá ṣe oun gán dìde orí àìgán sí kọpara ní yàtọ̀ ìlàwọ́n ti fi sí ẹ̀yẹ́ jọ kìí so ọlọ́kọ̀ ọ̀jọ̀ kankan pé kún ó fún okúdùgbọ́ bá ṣe wàhálà mọ́ máa sápòjúwe nígbẹ̀yàn lọ bá ẹn tó pè láàfà ìpẹ́ ẹ̀dàkùn àfà ọ̀jà ní ọ̀tà fálóhun fún lákánì tí ọ ma kà kọka láàárọ̀ kò tó jáde kọka 11,101 ẹ̀dàkùn ẹ̀ tí lọ ọjà kọka 11,101 tọ́jọ́ ò ti túká kò tó parí ọjọ́ ti túká the next tí ó sọ pé káì ah kí ni o ẹgbọ́n mo ti fẹ́ mí ti ọjà báyìí ah, ọ wà tí wọ́n ma bọ̀ sí lókùn wọ́n gba kọ́njílá kan wọ́n gba kọ́ntrákì mú wọ́n gba kọ́ntrákì wọ́n mọ̀ bọ́ sí wọ́n mọ̀ lọ́jà wọ́n mọ̀ bọ́ sí tọ́ba sì fẹ́ mú kọ́njílá wá ìwọ́n náà mọ̀ lọ sí fúnra rẹ̀ tọ́ba rọrùn wọ́n ti wá sọ òun kọjẹ́ pàwọn èèyàn mọ̀ rú pé ni débi pẹ́ lómi ọmọ rú jẹ́ òun yọ a wàláhì kò rí bẹ́ẹ̀ wọ́kọ́lẹ̀ rọ́bù kò mú dòrú ní asẹ́jìbìlẹ̀kùn gbogbo wa lọ́lọ́wọ́ bá bá wí wàláhì wọ́n tó wọn pọ̀ pa nǹkan kan àdúrà rẹ lè gbà jẹ́ tó wọn pọ̀ pa nǹkan lọ àdúrà rẹ lè gbà wájú ọlọ́run jẹ́ tí wọ́n rò pé ẹni ọlọ́run kan ni lọ ní wúwo tó páyọ̀ ọlọ́run ọlọ́ọ̀bá nìkan lọ́mọ ẹni tọ́pá yọ ọlọ́ nítorí délé ọlọ́ọ̀bá ní iná hùlá yóò ebùn mọ̀tẹ́dín ọlọ́ọ̀bá ọ̀fáwọn ẹni tí wọ́n kọjá ẹnu àlà áfẹ́ yìí kún àdúrà áfẹ́ yìí kún àdúrà àrùn kó gbogbo ẹ̀ ló ládùá ọgbà ni àrùn kó gbogbo tá a bá ti sèyìn mọ́ àdúrà lè gbà kò sí. àwọn nǹkan míì ọlọ́ọ̀bá kan ṣe lófin pé a lè fi ṣe àtẹ̀gùn síwájú ọlọ́ọ̀ ṣùgbọ́n kì í ṣe gbígbà àdúrà pé tá a àdúrà ò ní gbà mo ṣàdúrà mo pẹran mo kàn tó fi súnmọ́ lọ bí n pẹran tọ́lọ́ wọn bá gbàdúrà mi yọ gbàdúrà mi kò síbi tọ́lọ́ bá ti sọ pé onígbẹ̀ẹ́ bá pẹran tó gbàdúrà nítorí ìdí ilé àdó àgbéwúrẹ́ àdó àgbàgùntà àdó àgbàdìẹ àbá àgbóúnjẹ ní kọ́ì náà mọ́kànlẹ̀ sàdó àti ní kí n rúkútọ̀ mo tún fẹ́ wá kílòkọ̀ rẹ̀ kí n se sàrà tàkọ́rùbà nílàlá pé ọlọ́ọ̀bà wọlá sàrà tí mo se wọ́lá àwọn tí mo sàánù wọ́n ọlọ́ọ̀bá bá ń gbọ́ bùkátà mi ọlọ́ọ̀bá bá ń se báyìí tí mo bá ṣokò sí bí n se nǹkan kan nú eléhùn kí nǹkan yẹn náà fílà mìíràn méjì gan ọlọ́ọ̀bá ọgbà torí pé sí ẹ ládàá ni kí nǹkan sálùkùrọ̀ á yìn mí ìwọ̀n bá mo lè kà kí ní ọlọ́ọ̀bá mò ń se tẹ̀wọ́sùn pẹ̀lú tí mo kà mo fi ń se àtẹ̀gùn síwájú lọ́ọ̀bọ̀ fáwọn tí wọ́n kọjá ẹnu àlà níbi pé wọ́n ń sàdúà kọ́lọ̀bọ̀ sàmọ̀nà wa kọ́lọ̀bọ̀ ṣe wálẹ̀ tí dúó lórí ìsìláàmù bọ́lọ̀ ọba ṣe fìrán nàbí sallallahu alayhi wa sallam kọ́lọ̀bọ̀ àmọ́ ṣe wálẹ̀ tí kọjá ẹnu àlà níbi òfin ọlọ́n àádọ́bà ìṣáàlá a ní dáhùn béèrè lónìí tá a bá ní béèrè báyá yóò mọ̀ dàdá tí wọ́n bá nítorí pé àwọn kọmitì dáwà láwọn so kọlọ̀ bó ń bá àjọ lálọ wàláwù اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم